fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ bma tí ó wà ní nàìjíríà nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lọ́mọdé lágbà wa níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ jésù kristi gẹ́gẹ́ bí ìṣe wa lónìí a máa bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run àkòrí ọ̀rọ̀ ọlọ́run tí a ó sì máa bára wa sọ òun ni a máa rí láti inú ìwé ẹkún jeremáyà ìwé ẹkún jeremáyà orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹwàá ìwé ẹkún jeremáyà orí ìkẹjọ orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹwàá a ó máa bára wa sọ lórí àkòrí tí mo pè ní ìrètí nínú títa ríro ìrètí nínú ọgbẹ́ tàbí títa ríro ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé ẹkún jeremáyà orí ìkarùn ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹwàá ó ní àwọn ẹrú ti jọba lórí wa ẹnìkan kò sì gbà wá kúrò lọ́wọ́ wọn nínú ewu ẹ̀mí wa nínú ewu ẹ̀mí wa li àwa ń lọ mú oúnjẹ wá nítorí idà ti aginjù àwọn ẹsẹ̀ kẹwàá ó ní àwọ̀ wa pọ́n gẹ́gẹ́ bí aró nítorí gbígbóná ìyàn náà ẹ ké hallelujah kí n tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí màá fẹ́ rọ̀ wá wípé ká gbàdúrà ọlọ́run pàtàkì gbára gbé torí pé ẹ̀yin ọlọ́run ẹ̀yin ni ọlọ́run ọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ ọlọ́run ẹ fi òye ọ̀rọ̀ yìí ẹ fi yé wa gbogbo ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí kó di ẹni ìgbàlà orúkọ yín kó sì di àyìnlógo ní orúkọ jésù kristi olúwa wa àmín ìwé tí a kà fún wa yìí ó ràn wá létí láti jẹ́ ká kọ́kọ́ wò ó kí ni tó jẹ́ ìtàn àìní àbí ìtàn ebi ìtàn ebi ẹ rí i pé ebi ó jẹ́ ohun kan pàtàkì ní ilẹ̀ Ísírẹ́lì nínú ìtàn Ísírẹ́lì ṣáájú àkókò ìwé ẹ́xódù àti lẹ́yìn ìwé ẹ́xódù ìtújẹ́ pé ọlọ́run máa ń lo ebi tàbí ìyàn èyí tó yẹ pé ọlọ́run lo ebi àti ìyàn fún Jákọ́bù láti lè mú kúrò lọ sí ilẹ̀ íjíbítì láti ilẹ̀ Ísírẹ́lì ọlọ́run lò ó ní àkókò ìrìn àjò nínú aginjù láti fi hàn ènìyàn wípé ènìyàn kò lè gbé nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo nípa bí kò ṣe nípa dídúró àti ṣíṣe gbogbo ọ̀rọ̀ ọlọ́run èyí yẹ pé ó tẹnu olúwa jáde a rí ilé nínú ìwé Deuteronomy orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹta bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a rí pé Jeremáyà ìyẹn wòlíì Jeremáyà tá a mọ̀ sí wòlíì ẹlẹ́kún ni ó ń tẹ̀síwájú láti máa ṣe àpèjúwe àwọn ará Júdà ti Jerúsálẹ́mù àti ìṣòro ìpọ́njú tí wọ́n ní nínú àwòrán tí ó sì ń fi hàn yìí ó jẹ́ àwòrán àwòrán ẹrú ó jẹ́ àwòrán wípé kò sí oúnjẹ ó jẹ́ àwòrán àwòrán ooru tó gbóná èyí tó jẹ́ pé ó fi ó pè ó pè wá padà sí àkíyèsí àwọn ẹ̀kọ́ tí Israẹli ti kọ́ síwájú ẹ rí i pé ó jẹ́ èyí ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ èyí tó jẹ́ pé ó wà ó jẹ́ ọ̀rọ̀ onídàkejì èyí tó jẹ́ pé a lè fi ṣe àfiwé àbí ṣe tó jẹ́ àfiwé ẹlẹ́lọ́ọ́ fún àwọn ènìyàn tí Ọlọ́run ní ìgbà àkọ́kọ́ ti tú sílẹ̀ ní Íjíbítì kúrò ní oko ẹrú ní ẹ̀ẹ̀kan rí ṣùgbọ́n tó jẹ́ pé ní ìsinsìnyí àbí ju báyìí lọ pàápàá wọ́n wá di ẹrú fún àwọn ẹrú ẹ rí i pé a fi ipá a fi mú wọn láti lè tẹríba fún àwọn ọ̀tá wọn ìyẹn la rí nu orin ìwé ìlà rí nu orí ẹkùn jeremaya yẹn ó ní àwọn ọ̀tá wa wọ́n ṣe kí ni o wọ́n ti jọba lé wa lórí nínú aginjù yìí nínú aginjù nínú ìwé exodus nígbà tí olúwa ń kó wọn jáde ẹ rí i pé mánà ó ń ti ọ̀run wá nínú ìwé exodus orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrin ẹ̀rí ṣùgbọ́n ní ìgbà tí tí Jerusalem tó ṣubú sí ọwọ́ àwọn ọ̀tá àwọn ará Bábílónì tó ṣubú sí àwọn tó ṣubú sí ọwọ́ ológun àwọn ológun Bábílónì wọn ò lè rí oúnjẹ kankan mọ́ wọ́n sì ń wá oúnjẹ ní ìlàkàkà àti ní fífi ẹ̀mí wọn fi fi fi là á kọjá láti lè wá oúnjẹ nínú aginjù níbi tí idà wà ìyẹn la rí ní ẹsẹ̀ kẹsàn-án ṣùgbọ́n ohun mìíràn tí a tún lè rí òun ni wípé a lè rí àfiwé ẹlẹ́lọ́ọ̀ míì tó jẹ́ pé ó ń ṣàpèjúwe pé Júdà ó ń ṣàpèjúwe pé Júdà bí àkókò Gídíónì tí àwọn ọ̀tá tí wọ́n yí wọn ká tí Gídíónì sì ń kó oúnjẹ pamọ́ nítorí àwọn tí wọ́n ń wá láti máa jí oúnjẹ wọn kó àwọn ènìyàn tí wọ́n ti mu omi ní ìgbà kan láti inú àpáta báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìpọ́njú láti wá omi bẹ́ẹ̀ ni wọ́n sì ń ní ìpọ́njú láti wá oúnjẹ ìyẹn la rí ní ẹsẹ̀ ìkẹwàá ó ní àwọ̀ wa pọ́n gẹ́gẹ́ bí aró nítorí gbígbóná èèyàn náà gbígbóná èèyàn torí pé wọ́n ń wá oúnjẹ kiri wọ́n sì ń wá omi kiri ẹ̀rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti lè rí ṣáájú àkókò yìí wípé a ti rí àwọn ọ̀rọ̀ tí èyí ṣe pé bóyá ó ní ṣe pẹ̀lú kíkùn àbí fífẹsẹ̀ janlẹ̀ ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú ìjókòó láti ronú lórí kí ni àwọn nǹkan tó jẹ́ ìjìyà fún àìgbọràn Jeremiah ó ṣe àkàwé sí àwọn ìbùkún ìbùkún àtijọ́ ìbùkún ìbùkún tàtijọ́ wá èyí tó yẹ pé ó ní ṣe pẹ̀lú tó tako àkókò tán wà lọ́wọ́lọ́wọ́ ní àkókò tí Jeremáyà ń sọ̀rọ̀ yìí ètò jẹ́ pé ìyà ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n ń jẹ tó jẹ́ pé Ọlọ́run ti kéde ẹ̀ látẹnu wòlíì Jeremáyà wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ìṣòro àti ìjìyà tó jẹ́ pé ó tọ́ sí wọn láwọn ará Júdà nítorí ìdí èyí ọkàn wọn ó bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí ní ìpọ́njú àti wàhálà bẹ́ẹ̀ ló sì ń ké fún ìrànlọ́wọ́ ẹ̀rí bẹ́ẹ̀ ni ọkàn wọn sì ń pòǹgbẹ ó sì ń dìde sókè báyìí fún ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ìjẹ́wọ́ yìí òun ló sì wáá di ohun tó jẹ́ pé Jeremiah tó sì wáá ń sunkún lé lórí ilé ló sì mú ọ̀rọ̀ ẹkùn Jeremiah ìwé ẹkùn Jeremiah yìí òun ló mú wá sí ìparí ẹ̀rí ìwọ tí ò gbọ́ mi ǹjẹ́ àwọn ọ̀nà àbí àwọn èrò wo ni ẹ̀ṣẹ̀ ló ti ná wa ní nǹkan kan tí a sì mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀ṣẹ̀ wa ló ń fi ló ń fìyà jẹ wá àti pé kí ni àwọn èsì ẹ̀ṣẹ̀ wọ̀nyí àbí àwọn èsì ìjìyà wọ̀nyí. mo fẹ́ kí a mọ̀ wípé Jésù Kristi Olúwa wa ó ń pè wá sí àkíyèsí nínú ọ̀rọ̀ wọn wípé ìjìyà ẹ̀ṣẹ̀ ìjìyà òun ni oró ẹ̀ṣẹ̀ nínú ayé kọ̀ọ̀kan pàápàá nínú ayé wa a sì gbọ́dọ̀ béèrè fún oore ọ̀fẹ́ àti ìgboyà láti lè yí padà ká ronúpìwàdà ká sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa ẹ̀rí nínú ìwé Hébérù ìwé Hébérù orí kejìlá ní ẹsẹ̀ ìkíní ó ní ẹ jẹ́ kí a mú gbogbo àwọn ìdíwọ́ gbogbo ká pa wọ́n tì sí apá kan àwọn ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dì mọ́ wa ìwọ tí ò ń gbọ́ mi àwọn ẹ̀ṣẹ̀ wo ló rọrùn láti dì mọ́ ẹ tó jẹ́ pé tó bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ yìí ó lè ṣe ó lè mú ìpọ́njú tàbí ìdààmú tó lè mú kí ọ̀tá kó jọba lórí wa àwọn ẹ̀ṣẹ̀ wo ni. bí àwọn ọmọ ọlọ́run àwọn ará Júdà bí wọ́n ṣe ké nínú ìpọ́njú wọn tó yẹ pé ọlọ́run sì gbà wọ́n nígbẹ̀yìngbẹ́yìn tí wọn náà bá ké lónìí àkọ́kọ́ ni pé kò sá fún ẹ̀ṣẹ̀ yẹn tó bá yẹ kó ti wá wà nú ẹ̀ṣẹ̀ tó ti wà nú ìjìyà ẹ̀ tó bá ké ọlọ́run á gbà ọ́ eléyìí ni mo fẹ́ kó mọ̀ wípé ìrètí wà o ní ìrètí ìwọ tó ń gbọ́ mi o lè sọ fún Jésù Kristi ohun tó ń là kọjá yẹn tó bá lè sọ fún Bíbélì wípé ó ní ìbùkún ni fún àwọn tí òrùngbẹ́ ń gbẹ ní ìsinsìnyí bóyá torí ìjìyà ẹ̀ṣẹ̀ ni o bóyá torí ohun tó ń là kọjá ni o bóyá tó fẹ́rẹ̀ sí ni o àbí ọlọ́run ló múra ló mú ẹ kọjá ni ó ní ìbùkún ni fún àwọn ìwọ tó yẹ pé òǹgbẹ́ǹgbẹ́ ó ní ìsinsìnyí torí wípé a ó tẹ ọlọ́run èyí ni ọ̀rọ̀ ìrètí tí mo lè ní fún ọ láti inú ọ̀rọ̀ ọlọ́run yìí tí o bá fẹ́ béèrè o bá fẹ́ béèrè ẹ̀bẹ̀ sí àbí o fẹ́ béèrè ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún Jésù ni Olúwa. Odabo.